والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وكان ما جسم إذا لدى tó ṣe lọ́rùn ẹ̀ lórí gbogbo ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ الله tó gbọdọ̀ fi lọ nǹkan kan míì yàtọ̀ sí Allah àti ìkẹ́ rẹ̀ tó dá wọn náà ní ọ̀pọ̀mà ọ̀pọ̀mà ìjọsìn kan ní nínú àwọn ìjọsìn ètò túmọ̀ sí ojú kòkòrò gbogbo olùsọ̀rùsìn fún Allah gbogbo mùsùlùmí ó jẹ́ ẹni tó lójú kòkòrò sí àti wàlúùdẹ́nà gbogbo nǹkan máa ń ṣe láyé yìí tó bá ní í pẹ̀lẹ́sìn ọmọ ẹsẹ lẹni tí ń sojú kòkòrò àti tatara rẹ wà lùjánà gbogbo nǹkan pàtì nínú tó ló wá lọ gbọ́dọ̀ ṣe ọmọ pàtì lẹni tí ń sojú kòkòrò àti tatara bẹ́ẹ̀ wà lùjánà torí ẹ lílọ bíbọ̀ rẹ ìdúró rẹ ìdùbúlẹ̀ rẹ sísọ rẹ dídákẹ́ rẹ gbogbo ẹ ó fi láfojúsùn àti wà lùjánà nígbà tí mùsùlùmí bá jẹ́ ẹni tí ń sin Allah pẹ̀lú ìjọsìn ńlá yìí ẹ rí i pé gbogbo pálapàla kò ní sí lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn àṣesórí ibú kò ní gbàdí rẹ̀ gbogbo ń tẹ̀yàn máa ń ṣe lọ́wọ́ èèyàn fi máa ń ború láyé fífi máa ń ború lálùkìyàmà kò ní yabẹ̀ ǹjẹ́ nǹkan tí mò ń ṣe yìí ó ń túmọ̀ sí pé mò ń sojú kòkòrò àti wàlìjẹ́nà àbí ó ń túmọ̀ sí kójú kòkòrò mi láti wá náà ní gbogbo ẹ̀ ní ọ̀mà kíyèsí ètò túmọ̀ sí wípé kéèyàn máa sojú kòkòrò àti ráìzà náà wọ ìjọsìn láàyè ó máa ń tani nídìí kan láti ṣe gbogbo ohun tó lè wá nípa ṣe ó máa ń káni lọ́wọ́ dè níbi àti kópa nínú gbogbo ohun tó lè mú kí téèyàn bàjẹ́ torí ẹ̀ ọ̀pọ̀má ìjọsìn kan ni nínú àwọn àjọsìn tó bá rán nìkan tí ń ṣe dáadáa láti pé tí kò fẹ̀sìn ṣàwàdà ó mú ẹ̀sìn lọ́kùnkúndùn nínú gbogbo ìgbésí ayé rẹ̀ a sọ pé léyìí o ń sojú kòkòrò àti sórí rẹ ni kò sojú kòkòrò àti sórí nígbà tá a bá rẹ nìkan tó fẹsùn pé nǹkankan tó fi pé àwàdà ló mu eré ló fi pé a sọ pé léyìí o kò lójú kòkòrò àti wàlìjẹ́nà ká lójú kòkòrò dáadáa fi ń bẹ lọ́dọ̀ káwa náà nípìn bẹ́ẹ̀ ìjọsìn ni nínú àwọn lọ ẹlẹ́dàá wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب